الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم تبارك من مكوك نيسي يوتي تاج تبارك من مكوسي السلام عليكم ورحمة الله وبركاته باب الأمانة أظن ترى ثم أديتك موا تجي أديتك تبن كتكتي قال تدو أبو خبيب أبو خبيب بضم الخاء المعجمة قالوا في فخاو نضمة أناني عبد الله بن الزبير رضي الله عنهما عبد الله سعدني الزبير سعدني فلنقو ينسي أمتي بباري عبد الله بن الزبير bàbá rẹ̀ ní Zubayr ìyá rẹ̀ ní Asma ọmọ Abi àǹtí Aisha radiyallahu anha Abdullahi bin Zubayr ọlọmọ àkọ́kọ́ táwọn ẹni tó ṣe hijira wá láti wá sí Madina tí wọ́n kọ́kọ́ bí ní Madina nítorí pé lẹ́yìn ìgbà tí àwọn mùsùlùmí ṣe hijira wá sí Madina ọpẹ́ kí àwọn tí wọ́n ṣe hijira yẹn tó bímọ. tẹ̀sí máa ń pé gbogbo àti èèyàn bá ti wà láyé. tọ́ta rẹ̀ fojú hàn kíkọ́ bàjẹ́ kíkọ́ má dùn ní ma sọ̀tà. oníwù ọ̀tá láti gbọ́ ìròyìn ayọ̀ kan nípa ọ̀tá rẹ̀ kíkó lé kíkó ṣòro kò rọrùn kò rọgbọ kódà. èkó káká lókù tí wọ́n fi ń jẹun níṣẹ́ wọn wọ̀ dáre láti gbọ́n parẹ́ ṣùgbọ́n náà ọba nínú àánú ẹ̀ ó fún àwọn tó ṣe hijira wá láti Mẹ́kà wá sí al ó fún ọlọ́mọ àkọ́kọ́ bí ọ̀nà ni Abdullah ibn Zubayr radiyallahu anhu sàábí ńlá yìí òun náà ni àkọ́kọ́ ọmọ táwọn almuhajirun àkọ́kọ́ bí ní almadina ọjọ́ ma azubair ibn al-awwam radiyallahu anhu ó ní lamma waqafa azubair yawm al-jamal nígbà tí bàbá mi. azubair tó dúró lójú ogun lójú ogun jamal ogun jamal ọjọ́ kan nínú àwọn ogun fitina eléyìí tó bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn sahaba nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam jábẹ́ẹ̀lẹ̀. ní ogun Germany láàrin Ali ibn Abi Talib radiyallahu anhu àti láàrin ìyá ńlá wa Aisha radiyallahu ha àwọn ọmọ ogun mùsùlùmí ọpẹ sí méjì. ikọ̀ kan ń bẹ lẹ́yìn Ali omi ń bẹ lẹ́yìn Aisha wọ́n fi jà pẹ́ ta ní ojú ogun ilé ìta ní ogun Jamal ogun Rakumi. kọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa kọ́ mẹ́jẹ kárí irú bàbá mi wá pè mí wọn á dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ فقال يا بني أن رماني إنه لا يقتل اليوم إلا ظالم أو مظلوم kò sí ẹnìkan nínú wa tí wọ́n ṣekú pa lónìí. ẹ̀yìn àfikọ́ jẹ́ alábòsí abẹ́ni tí wọ́n bòsí. alábòsí náà ni gbogbo ẹni tó bá kópa nínú ogun yẹn bí ọjọ́ kan nínú àwọn sàhábà tó yẹ pé mi tó fi fẹ́ kópa nínú ẹ̀ náà ni pé òun fẹ́ kó nǹkan ọ̀rọ̀ ilé ayé jọ ń bẹ alábòsí ẹni tí ń ṣàbòsí sí tó bá pa lójú ogun yìí náà ni gbogbo sàhábà tó bá kópa ń bẹ lórí pé ó ní àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó tó dì mà pé ó tó mú ni kópa nù ẹ̀. wọn ò ní pa ẹnìkan lónìí lójú ogun yìí àfi kọ́ jẹ́ alábòsí abẹ́ni tó ṣàbòsí sí. tọ́ وإني لا أراني إلا سأقتل اليوم مظلوما nísìnyí wúra mi lónìí pé ah, kò sí bí mo ṣe lè bọ́ wọn pa mi. wọ́n pa mí lẹ́ni tá a ṣàbòsí sí yẹn ni pé wíwá máa wáyò òkú mi ni wọ́n gbé kú ọ̀nbí. وإن من أكبر همي لديني nítorí tó sì dàbí ìgbà tó mú mi lómi jù tó dà mí láàmú jù tí ń bẹ lórí mi jù náà ní mi. ẹ má gbàgbé pé ọ̀rọ̀ amánà là ń sọ ń bì gbèsè mi ń ti ń bẹ lórí ẹ̀mí mi jù àgbàtọ́rọ̀ dàyínánà yóò bẹ pé mímà nínà ṣáyínà ìní nǹkan kan ní gbèsè wa ti ń bẹ lọ́rùn wa bó ti ṣe pọ̀ tó títẹ́ ìbá lẹ́yìn ikú mi yóò wá jẹ́ kí nǹkan kan ṣẹ́kù bí inú owó tí mo ní. àkókò àzúbẹ̀ kò sí nínú tálíkà nínú àwọn olówó àwọn sàhábà lọ́wọ́ bó tuntun wá lówó tó àwọn gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ àwọn gbèsè yìí pọ̀ jọjọ. gẹ́gẹ́ bí owó tó ní náà ó ti ṣe pọ̀ jaburata ǹjẹ́ tó máa fẹ́ san àwọn gbèsè tó pọ̀ jọjọ nínú owó tó pọ̀ jaburata yìí tó ṣe owó tó pọ̀ jaburata ọ̀sẹ̀ kó àbí ẹ̀mí sọ. tí àwọn ọmọ fi rí nǹkan jogún táwọn ìyàwó náà fi rí wọ́pọ̀ ìbẹ́yìí ni àwọn owó mi tí mo ní mo fẹ́ kó ta wọn kó sì fi san gbèsè mi. dábàá gbogbo ẹni tó bá ń bẹ̀rù ọlọ́run tó sì gbàgbọ́ gbogbo nǹkan náà fi sọ̀rọ̀ lọ́wọ́ àdùnsẹ́lẹ̀ máa bá wa sọ òní fẹ́ kú tó ti gbèsè lọ́rùn nítorí pé àwọn àdìsí dẹ́rù bà wá gidigidi nígbà tí wọ́n fojú onígbèsè nínú sáré sọ ìdí ni tó jẹ́ pé téèyàn bá gbọ́n dáadáa èèyàn ní jẹ gbèsè ẹni tó bá sì jẹ́ yóò máa wọ́nà àti tètè san lónìí kó tó dọ̀là nítorí àdìsí wà very clear níbi eléyìí pé o ò ní gbádùn nù sáré rẹ̀ tẹ̀wọ́n sì wò wò iye ìgbà tí àwọn èèyàn ń lò nù sàárè ọdún lọ́pọ̀ ẹ̀ níye ń tán lò láyé ní jásì ibi táwọn á ti ní nísìmí tó ti wá lọ́dún lọ́pọ̀ ẹ̀ níye tó lò láyé tó á túmọ̀ sí pé èèyàn gbánù tí èèyàn bá dáwọ́lé tí ò ní jẹ́ orí sinmi nínú sàárè nínú hadith eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ eléyìí tí alimami Tirmidhi àtàwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam oní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì ẹ̀sà kéésì ò kéésì gbogbo ẹ̀mí o ẹ̀mí ẹni tó fẹ́ káfíìrì tẹ́lẹ̀ náà ìyá náà ní lọ́ọ́ bá àmọ́ wọ tó yẹ pé ipò gbádùn lọ yẹ kọ wà látàrí ipò gbélé ayé sí náà ẹ̀mí rẹ wọ́n fi dógò sára gbèsè rẹ wọ́n fi rọ̀ sára gbèsè rẹ ò ní nísinmi títí tó ń fi bọ́ san gbèsè o àwọn ò tí kú báyìí kọ́nà ọgbọ́jà máa bẹ pẹ̀lú islam ìjọba bá sì lọ kọ́nà ọ̀pá lórí al-iman àwọn tá a wà láyé nìsí bàbá ló ti kú ni ìyá wa ló ti kú ni ìyàwó wa ọkọ wa ló ti kú ni àbọ̀mọ wa tó ti dàgbà kan ló ti kú ni kí lójúṣe táwa ń ṣe nípa gbèsè táwọn òkú yẹn tí wọ́n káà náà fi lè bá a máa ń tẹ́ni tó bá kù lẹ́yìn tiwa náà ṣe lórí gbèsè tiwa náà. nítorí pé wọ́n ní igbá tá a bá fi wọn ìkà làá fi san. ìkà sẹ́yìn ṣe ń nà sí ọmọlàkejì yín tírú rẹ̀ ọ̀bá tọ́ sẹ́yìn ẹ̀ ń ṣe ń nárú rẹ̀ sọ́mọlàkejì. màtí bàbá ti ń kú tí ìyá yín kú kí ló sì ṣe jẹ́ ẹ ṣe láti san àwọn gbèsè wọn ìwádìí fínífíní mélòó la ṣe lórí ẹni tí bàbá wa màmá wa jẹ lówó kó tó di pé wọn kú àbí tíyàwó wa àbí tọkọ wa jẹ lówó kó tó kú. rẹ irú tẹ́yìn náà bá ń ṣe náà ni wọ́n fi sáfẹ́ yìí náà àmẹ́mi ò ní nísìmí nù sáré ó ti bá ta àwọn gbèsè fún ẹ̀mí mọ́mì nípa torí káfíìrì tẹ́lẹ̀ náà àrùn ńlá ti dò mọ́lẹ̀ kéékèèké tún làwọn eléyìí. alimami Tirmidhi àtàwọn míì ló gbé àdìsí jáde ó wá nínú sọ̀hídì alimami Muslim bẹ́ẹ̀ni kí wọ́n bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ànábì tí mo bá jagun sójú ọ̀nà ọlọ́run tí wọ́n wá pa mí. يغفر الله لي ذنوبي sọ́nà wọn bó forí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí bí nísìnyí tí wọ́n tọ́ mọ́ tuntun mo ní ìlú tó lọ ẹ̀mí mi. anábì sallallahu alaihi wasallam ó ní bẹ́ẹ̀ fi lè já ń turọ́ lọ ọlọ́run lè bá a ga tí wọ́n á bẹ́ẹ̀ ṣe púpọ̀. ọlọ́run ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún. ǹjẹ́ kọkùnrin yẹn pọ̀ tẹ̀dá kọ́ máa lọ anábìrin kò tó padà wá. béèrè tó ṣe lẹ́ẹ̀kan tó tún béèrè. ọkùnrin yẹn tún tún béèrè sí. bí àní tí mo bá jagun nítorí tọ́lọ̀ tí wọ́n á ṣe kú pa mí sọ́nà ó forí ẹ̀ṣẹ̀ mi jì mí. anábìrin wa ni nàám ilẹ̀ dẹ̀yìn. فإن جبريل أخبرني بذلك آنفا bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́lọ́run foríjì hàn àfi gbèsè nìkan torí láàrin ìgbà tí o tó béèrè lákòókò tí mo tún ní kó tuntun béèrè béèrè mọlẹ́kà Jibril yọ gbèsè kó mẹ pé àfi gbèsè nìkan Ọlọ́run ní forí ẹ̀jọ́. nínú ẹgbàá wa kan wọ́n ní ilẹ̀ ṣẹ̀yí ìdàgbà àyàfẹ́nitọ́ jagun tó kú sórí òkun olọ́lọ́run tó forí ẹ̀ṣẹ̀ gbèsè jì torí ẹ̀ ẹ ti ká kíyè sára o níbi ilẹ̀ ayé tí wọ́n ń ṣe lọ lónìí àwọn èèyàn òbí là wàláì wọn àdààmú any means tó wórí kó fi dọ́dọ̀ wọn àwọn lérò pé báyà kí ni sèkúfàrò ń ṣe ìwé àwọn máa fà á nì. àwọn máa ṣe àṣàfúrúlọ àṣàfúrúlọ àṣàfúrúlọ àtúnfẹlẹ ọlọ́run kò rí jà rárá òbí owó olówó kọ níṣẹ ẹni tó lo gbájú ẹ fọwọ náà yahoo yahoo kíní kan ó fi gbowó lọ́dún yẹn yẹs wọn lè mọ òwúkọ ọgbọ́n òtútù ṣe nítìní àjẹbí òtù ẹbí láyé ní òtútù àkìlọ́ pamọ́ sọ́nà ara rẹ̀ náà ara gbèsè náà ṣùgbọ́n sọ owó tó ń jẹ níjẹ yahoo yahoo owó tó ń lo gbájúẹ̀ tó fi gbà owó olówó ni owó olówó yìí sì gbé ìsìn kan gbé two hundred thousand lẹ́nìkan fi yahoo yahoo gbà lọ́wọ́ yẹn gbogbo ọ̀nà tẹ́ wá sí láti fi rówó yín gbà padà ẹ̀ dá màmá dépò pé tí wọ́n ti kọ́kọ́ fóògùn pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀ máa ń tó ṣe màmá tí ò dépò pé ọwọ́ á rí owó rẹ̀ gbà padà tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàmá tọ́lọ̀ ń bá ń dá owó rẹ̀ padà fún ọ nínú iṣẹ́ tiẹ̀ àbí kò tiẹ̀ níṣẹ́ rí wọ́n á kó òdiwọ̀n two hundred thousand tó fi jàǹbá rẹ̀ nú ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n dà lé lórí wọn ò bá pé kí ló dé tí ọ̀jẹ́ two hundred million nítorí kí wọ́n lè bá a ṣe kí ni kò lè bá a rọ́nà lọ. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ jẹ́ gbèsè máa ń wọ̀n bá o ẹ sì sọ́ra fún jàǹbá o kò síbi tẹ́yìn fẹ́ jájà bọ́ lọ́dọ̀ lọ ọlọ́run ọmọ kọjá gbogbo ọ̀rọ̀ tèèyàn àkọ́kíkẹ́ tó wù ó ti mà gbàtẹ́ sísá ọ̀pá fáìlì èsì jóná lọ́dọ̀ lọ. láyé ń bí máa fẹ́ tabarú nǹkan. tí wọ́n kọ̀ láti wọ́n gbé ìgbìmọ̀ olùfimúfínlẹ̀ olùṣèwádìí wọ́n gbé dìde àfa ẹ̀ka gbọ́ pé náà sẹ́yọ lọ́fíìsì tí wọ́n ti kó fáìlì. àbẹ́yìn náà gbọ́ tí máa ṣẹlẹ̀ nílé ayé wa ni níbo wá ni náà ti fẹ́ sẹ́yọ lọ́dọ̀ lọ. torí ẹ̀ ogún òní ní sinmi nu sàárè látàrí gbèsè. àwọn àlọ́ pọ̀ lẹ́nu Yorùbá àwọn ọmọ àpò àlọ́pàá àwọn lálàrí bàbá kan tó ti kú bàbá yẹn láwùjọ yá àmọ́ wọ́n sá nìkan máa fọ́kùtà ni láì jẹ́ kó dá kwari lẹ̀ kò tó wá ń ti pé ìrọ̀ níbi ń fọ wọ́n tún ló gbóòlù lọ́wọ́ olúwa tóbi tí bàbá bá ti wá gbálẹ̀ gbọ́bà yóò ṣubú kalẹ̀ ní pé kí ni kí lẹ ti rọ wọ́n ní bàbá sọ pé ìyá ń jẹ òun látàrí fáwọn ọmọ òfin ogun ẹ dàpọ̀ ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ gbélé àwáwí àròsọ ètí máa jẹ́ kéèyàn má nísìmí nu sàárè nìkéni gbèsè tí o sì túmọ̀ sí fún ọmọ afọ́kùtà àlọ́ òní nísìmí ẹ̀mí rẹ ó fi dógbò sára gbèsè rẹ ó lè wà wọn bá tó bá ọ sàn. ṣùgbọ́n owó tó kù sí sílẹ̀ nítorí wọn máa wà á má kùn jù àwa náà máa ń dá fowó sí ó ti kù sí wa lọ́wọ́ bá òkú ti lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọ́ tó kú àti kẹ́ni tó kú tó kú tani wọ́n fi dà tó lè fọwọ́ kan owó rẹ̀ láì sí yọ̀ǹda rẹ̀ ẹ̀yin nìsẹ̀ ẹ̀kí ọmọdé ẹ̀kí nínú yín sẹ́wọ̀n kí bẹ́ẹ̀ máa ń bọ́ máa ń fi gbogbo nǹkan sáwàdà bí kọ́ máa lọ mówó mùkúmùkọ́ wọn bá tẹ òwúyọ́ tẹ̀ ẹ ìnáwó yìí náà mo ti mú two hundred thousand mo lọ ra bajaj ẹ ìwé àtìkálẹ̀ ọjọ́ rú ẹ rí i pé ẹ da gbogbo ẹ̀rú fún mi ikú lọ sọ alágbára dọ̀lẹ tówó fi di tiyín ẹ̀yin tẹ́ dogun sẹ́yìn bá wá ní owó gbóná lówó ẹgbẹ́ kó tutù náà kó tó di pé pin ẹ̀yin nìkan ṣe kọ̀ọ̀kan kú mọ̀ wọ̀ láì. ẹ̀rí táwọn màmá bàbá kan ọmọ tó fẹ́ bá wa pín kẹ́gbọ́n àwọn tí ẹ̀ sinmi kí ni ṣe tí tí ò fi sinmi ìyàwó wọn fi ń jẹ tí ò fi sinmi. ẹ bá wọn pín kíkálukú kó lè lọ fi tiẹ̀ ṣe nǹkan tó ṣe kọ́lọ̀ ń kádàrà pé yóò fi ṣe nítorí pé tẹ́ ẹ bá tètè pín ẹlòmíì ọwọ́ òun bá jọ kàn ọlọ́run bá lè ba àfàlùbáràkà sí ṣe ń tí ó wàá fi ṣe tí ó padà wàá mú kówó tí ó tún pọ̀ ju ti gbogbo yín padà pín lónìí lọ tora lànà lọlọ ẹlòmíràn ti gba gbogbo tí ó gbà ẹ wá ba lẹ́yìn oṣù kan ó ti nà ń nàkó nàdán tó gbèsè gbèsè tí ẹ̀ máa tọrùn bọ̀ gbèsè tí ń tọ́ da gan pẹ̀lú aburú ni gbèsè onílàáka ìkan ní rọ́ọ̀lù àbí tó bá gbé gbèsè yẹn ó ní í ṣe pẹ̀lú pẹ́fẹ́ fi tún ìgbésí ayé yín àti tàwọn ọmọ yín ṣe àbẹ́ fi tún àti rẹ́sì yín ṣe ẹfẹ́ fi tún ṣe tàbẹ́fẹ́ fi gba ọmọlàkejì yín lọ́wọ́ pọ́njú rún àwọn gbèsè bá ń fẹ́ bá jẹ́ ẹ jẹ́ pẹ̀lú ẹ̀mí pẹ̀fẹ́ san torí àdìsá nàbì sallallahu alaihi wasallam ó tún ní ẹnikẹ́ni tó bá fi lè gbowó olówó pẹ̀lú èrò fún wọn san padà ọlọ́run mọ̀ kókó bá san o ẹnikẹ́ni ó gbowó olówó ní gbèsè. pẹ̀lú ẹ̀mí pé wọ́n jẹun pé parun lọ́lọ́run ọgbọ́n pò náà wàláhì lásán kọ́lọ̀ rẹ̀ lómi ń dojúrú dúró wo dọ́gba òun yá ọ ẹ̀mí jẹ ní tí gbogbo àlámàrí náà ń dàrú toródodo làdé wọn lọ ẹnikẹ́ni ẹ̀yẹ́ wo bí pẹpẹ furuufé máa pọ̀ láti ọwọ́ ẹni tó bá fẹ́ yáwó ẹ̀wọ́ àwọn òbí wọn ti ṣe máa dájú báwò nígbà tó bá kan kọ́ sanwó gbogbo gbanilá rẹ̀ ló máa ń wà ní títí ilẹ̀ nígbà tí èyáwó láì rẹ̀ bá di tí ò sí títí ilẹ̀ má lẹ́yìn ìgbà tó ti gbowó lówó ìgbà ẹ̀mọ́ yìí ló gbowó lówó tí ó tó wá lọ máa ta ààbò tẹni tó lówó ìpè ńjọ tí ọba ti ronú pé òun fẹ́ béèrè owó kọ́ máa wo kọ́ bí orí ẹran yóò kọ́ ọdún kan mẹ́rin yóò tún máa pọ̀fọ̀ pé bọ́ọ̀ lẹ́lẹ́dẹ̀ẹ́ o ọ̀rọ̀ tó bá sì fẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ ilẹ̀ ní bí lọ yóò di babaláwo lójijì òun gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ẹ́. ìka ọ̀dájú amóore sùn ní í ṣe nítorí pé ńgbà tí wọ́n yẹ tán yà wọ́n lówó tó o fi fi sún lóore ṣe aróòtún ya e, irú ẹni tó yà wọ́n lówó tó ọ̀dáwó rẹ̀ padà mọ́ láti tún yẹ lónìí kìí ṣe kún sunkún lásán ká ti rẹ̀ kó tún yá yẹn. látàrí àìníbẹ̀rù ọlọ́run. ẹ wo bí wọ́n dá ti ṣe pọ̀ láwùjọ wa ní. ẹlòmíì lódodo ń bẹ nípò ẹni tó ẹ̀kan ya lówó ṣùgbọ́n kò ní rẹ níyà. nítorí pé táwọn èèyàn máa ń ka èyí tán ti mà èyí tó ti ṣẹlẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ àtọ́ṣẹlẹ̀ sí wọn àtọ́ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ wọn ẹ̀yin gan alára ọbẹ̀ sọ pé pọ́wùlẹ̀ yá torí àmọ́ tó náà ṣe. ẹlòmíì ń bẹ lọ sí túbà ẹni sìn lọ́sibítù òṣùjà owó tí wọ́n ní kí wọ́n san án lẹ̀ wọ́n á ní ẹni tó sì lówó tó lè yá wọn ẹ̀rú bà obìnrin míì ṣe bí àwọn ọmọ kú máa nú nítorí pé ọmọ tí ń bẹ ẹnu rẹ̀ kò lè dábí wọn láti fún ṣiṣẹ́ abẹ fún fún fi gbọ́ ọmọ jáde ẹ sì ti mọ̀ pé iṣẹ́ ìṣègùn olóyìnbó nìsín ọ̀dájú ló bá dé àánú ti fi ilẹ̀ ọjọ́ ti pẹ́ wọn á ní kẹ́ lọ dẹ́pọ́sìtì fifty thousand fifty watt ah, àbúrò ìdẹ́fẹ́ kojú kó bẹ́ẹ̀ kọ́ máa sùn. bàbá ọmọ kú mọ́bìnrin mi ni. ṣé kò sàdédé rí bẹ́ẹ̀ ẹni tó lè kó fifty thousand lẹ̀ ọwọ́ àjòkó wa yìí láì lọ́lé. wọ́n gbà ọba kó lẹ̀ dáànú ṣe sẹ́wọ̀n pé àánú mi ò tún ṣe yàn fún un náà. gbàdúrà ọba gbowó lọ́dọ̀ sanwó má kó tún sọ fún pé àbọ̀ fẹ́ kú ṣé ti pẹ́lẹ́kọ̀ọ́rùn polówó fún ọ ọba tún béèrè owó ọba àfa sẹ́ni kan tó fẹ́ sànù mọ́ ẹni kan ò ní fẹ́ sànù mọ́ tó nítorí ẹni tí yàrá ń jẹ kúkúkú nítorí ẹ ọba kú ẹni tí nǹkan kan bá ń ṣe kọ́pá nítorí pé tí wọ́n bá ti ní àánú lẹ̀kùn rẹ̀ sí wọ́n á fi bí solo rẹ̀ kọ̀yẹ́ bẹ́ẹ̀ jama kọ̀yẹ́ bẹ́ẹ̀ tó àwùjọ mi èèyàn lè nílọsíwájú tó a bá ti lè dájú bá torí ọlọ́run ọba ó ṣe lófin nínú dáadáa ṣíṣe ọmọ ìyá ara wa ní nǹkan tá a bá ní lópin ìgbà tí ọba ti dé lọ́nà tí ọ̀tọ̀ gbowó lọ́ba yáyà ọ̀gbọ́dọ̀ gbélé lórí ẹ̀ àánú ló fi káyà rẹ̀ nú máwọn á fi ìwà burúkú bàánú jẹ wọ́n gba owó lówó pẹ̀lú ọwọ́ kó adijọ́ tó ọba sanko ọmọ òwò bí ìgbà tó so yí pé ọkàn fẹ́ fún ni fẹ́ sànù rẹ̀ lọ fẹ́ san fún ọjẹ́ bí tó fẹ́ sànù rẹ̀ ó tún rí mi ìyànjọ mi ká bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ká rántí pé ó rọ ọlọ́run bàjẹ́ láyè kó jẹ́wọ́ lówó àwọn kò lè rọ ọlọ́run láti gbowó lówó sáńjọ́ gbẹ̀ndàgbéyàmù tòǹtẹ̀rẹ̀ gbólóhùn kan bá tẹ̀ ń yọ lẹ́nu láyè wọ́n kàn pọ́n kulé ní pọ́pọ́sẹ̀ tó bá fi ọlẹ̀ lẹ̀ wá pàdé lákùúyà ń pọ̀ tí kò tu ọlọ́run ńlá lọ dá. ìwọ́n tún máa dá tí kò tu ga ló wọ̀ ọ̀sọ́lọ́pàá tí ó mú yàn láyé mbẹ̀. tó ó ṣe mí láàánú fún sọ pé bá yára yín lówó títí kan pàtó ẹ máa ẹni tó sì máa wé tẹ́lẹ̀ ní méjì ó sì jẹ́rìí ọkùnrin méjì bàbá arọ́kùnrin méjì ajẹ́kọ̀ ọkùnrin kan obìnrin méjì kí ló dé tóbìnrin méjì ó fi máa dípò ọkùnrin kan ọlọ́run ní àǹtọ̀gbẹ́lá ihdahuma fatudhakkira ihdahuma torí pé ọ̀kan ni wọ́n lè gbàgbé èkejì ọ̀ràn lè. ọlọ́run ní wala ash-shuhada'u idha ẹni tó jẹ́ ẹlẹ́rìí kò gbọ́dọ̀ kọ̀ láti jẹ́rìí tó máa pè wọ́n kò bá àti owó tó kéré kò bá àti owó tó pọ̀ ẹ̀kọ́ rẹ̀ ẹ ti pẹ́ lẹ́rù. ètò mú àmọ́ ikú kò sẹ́ni náà tó yẹ ní pọ̀dì lówó tí ò lè gba kíkọ́ lẹ̀ bàbá ọba àyọ máa lówó ọmọ ọba àyà bàbá lówó ọkọ ọba àyà yàwó ìyàwó ọba àyọ kù gbogbo ẹ̀ ni wọ́n kọ́ lẹ̀. ọ̀ọ́láàjì ah, ah, láàrin mi pẹ̀lú kò sí láàrin mi pẹ̀lú wá owó rẹ̀ síbòmí ẹ̀kọ́ lẹ̀ nítorí pé déwájú dẹjọ́ dẹ́yìn dá sọ̀rọ̀ tó máa sọ fún ìyàwó lọ́dọ̀ rẹ̀ ẹ̀ torí kò sí nǹkan tí wọ́n lè fẹ́nu yí padà ìwé ìparọ́ tẹ́fà tún akọ́tẹ́ tó pẹlẹ́rìí méjì lókè tí ìwé bá ń parọ́ àwọn eléyìí náà ń kọ́ àwọn náà gbàgbọ́dì tẹ́lẹ̀ pàtàkì púpọ̀. bàbá yìí yìí ọ̀kan náà ara tó fi dáwáyọ̀ oníkọ́ àwọn ta gbogbo dúkìá tí mo bá ní kó san gbèsè mi ìdí tó fi lè jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ẹran kí téèyàn bá kú ni èèyàn mọ̀ sọ pé ẹ̀jọ̀gún ẹ̀jọ̀gún kì í ṣogún ní nọ́mbà wán ogún ní nọ́mbà fáìf nínú gbèsè tẹ́ gbé lórí dúkìá tó kù sílẹ̀ ó ní last point ìgbésẹ̀ ti parí ni ìrọ̀ kọ̀ọ̀kan jẹ́ ọ̀kan mójútó. nínú gbogbo owó tó kù bá tó kù bá ti kú tà kò sọ̀rọ̀ kẹ́nìkan ń náwó mú owó yẹn máa o ẹnibọ́dì ọgbọ́dọ̀ ta fèlèfèlè ń di owó yẹn o ó ti di owó yẹn púpọ̀ àkọ́kọ́ dé ẹ̀kọ́ mójútó òun náà là ń pè ní mọ́ anatẹ́jìrì owó tá a mú dáadáa láti táyàn òkú tí òfin tẹ́ni tá a bò mọ́lẹ̀ aṣọ tẹ́ fi sí lára inú owó ẹ nídìí kẹwàá mọ́sálásí pé peter bí lélá lágbájá kú à ń fẹ́ ká dáwó dáàbò kúlọ̀ dáwó báwò òun lówó inú owó rẹ̀ lẹ́sìn ra sàn kò sí nídìí kó ti ra sọ́ọ̀lẹ̀ pé ní ìpalẹ̀ má jẹ kú gẹ́gẹ́ bí òsè nídìí kẹ́ ti gbẹ́ sàárè lẹ̀ pé ní ìpalẹ̀ má kú eléyìí ò sínú làlà ẹ mú inú owó rẹ̀ fi ra sọ tẹ́ fi sùn lára bákan náà tó bá jẹ́ pé wíwẹ̀ rẹ̀ àrí fámìlì tó lè wẹ̀ abániwẹ̀kú la rí sí gbowó inú owó rẹ̀ náà láti sanwó. bẹ́ẹ̀ náà ni àárẹ̀ àwọn ẹni tó lè volunteer tí wọ́n bá wa gbókù rẹ̀ lọ sórí tẹ́ àbá àwọn ẹ̀sánwó ẹ̀ ẹ̀sánwó ẹ̀ fún. atúndórí tẹ́ àárẹ̀ àwọn ẹni tí wọ́n fara wọn kalẹ̀ láti bá gbẹ́sàárẹ̀ tí wọ́n gbé sí. Si wọn làwọn gbowó ẹ ẹsanwó ẹ so gbogbo eléyìí nínú dúkìá òkú láti tówó bá wá tán látàrí pàǹsẹ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ yìí ọtán náà nù gbogbo dọ́yẹ kọ́ tẹ̀lé àwọn náà kọ́ táyé ẹlẹ́kẹ̀jì òun náà ni owó tó kù ní àmọ́ tó ṣe pé látàrí kó jẹ gbèsè ó sì fowó yẹn dógò nígbà tó ń bá san gbèsè ń wọ́n gba dúkìá yẹn padà dúkìá yẹn sì ń bẹ lọ́dọ̀ ẹni tó fi dógò sí bí kápẹ́lẹ́ lókù fi dógò lórí two ten million tó gbà á lọ sanwó tó yà wọn kò bá jẹ two million kò bá jẹ ten million kò bá jẹ hundred million bá jẹ any million bá jẹ any thousand á lọ sanwó nínú owó tẹmọkẹ́ni ìsẹ̀yìn ọ̀sọ̀ pẹ̀lú bí àwọn bá béèrè o kò sówó ọmọ bá béèrè o kò sówó mo láti wá rówó san owó ń bẹ bàjẹ́ gbogbo ẹni tó sọ pé kò sówó owó ń bẹ ń jẹ́ tó bá kú làṣírí òtù kìí ṣe pé ẹ kó pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì o àmọ́ kálukú wa ó lówó nítorí tó tẹ bá pẹ̀lú tẹ wọ̀ owó náà ìlà ń tẹ́ sí owó ni bàtà ń kọ́ owó ni á ta ní títí gbogbo ó dowó. olùkẹ́kẹ́ ilẹ̀ tó onítọ̀ ń pọ́n gẹ́gẹ́ bí ẹbí ẹbí ọ̀lẹ́nu ọ̀rá owó lòun náà á lu wọn ta ní títí tó wó dé. mọ́tò ẹ tó ọ̀fẹ́ kó kù sí owó ni á tà. sọ̀nìsì tẹ́ ẹ mọ̀ ní pé nǹkan tó fi dógò yẹn tí a bá ti ta nǹkan kankan nínú tó fi sílẹ̀. àrùn owó tábì lọ gbá nǹkan yẹn padà eléyìí ní gbèsè ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí náà zakati téèyàn ti jẹ fọdún gbọrọ ọwọ́ bẹ̀ wọ́n yọ tí gbogbo ẹ bá jẹ owó rẹ̀ jẹ nù lábẹ́ lọ́dọ̀ kan nínú àwọn olùmọ̀ tẹ́ lọ hajj rí á nínú owó hajj tọ́ba jẹ owó tí wọ́n gbogbo nǹkan táwọn ọ̀ka fún pàǹtàn rárá jẹun ọwọ́ abẹ́rẹ́. ẹlẹ́kẹta ìgbésẹ̀ ẹlẹ́kẹta òun náà ní gbèsè tí ò ní gbèdéke pé nǹkan pàtó báyìí ńlá fi ṣe àmọ́ àmọ́ pé gbèsè yẹn ń bẹ lọ́rùn gbogbo ẹ̀ lásán nínú owó tó bá tán tán náà kálukú sí i ìgbésẹ̀ kẹrin òun ni alùpùpù yẹn àsọtẹ́lẹ̀ tó kù sọ ike ẹ bá ń fún lágbájá ní nǹkan báyìí ẹ bá ń fún tàmẹdò ní nǹkan báyìí ẹ bá ń fún dóòlà ní nǹkan báyìí láwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí fún ojogbo ẹ wọ́n lè jẹ́ mọ̀lẹ́bí wọ́n lè jẹ́ ara wọ́n lè jẹ́ ìkan wọ́n lè jẹ́ alábàáṣe wọ́n lè jẹ́ ọ̀rẹ́ àmọ́ wọn ò sínú ẹni tó lẹ́tọ̀ọ́ sí fún ojogbo ẹ nítorí pé òfin Ọlọ́run ọgbà kí n ṣàsọtẹ́lẹ̀ fún lágbájá ní nǹkan kan lópin ìgbà tí lágbájá bá ń bẹnu ẹni tó lẹ́tọ̀ọ́ láti jogún yín lẹ́yìn eléyìí tó bá ṣẹ́kù lọ́sẹ̀sẹ̀ wá kan ìgbésẹ̀ ti parí yẹn pínpín ogún pínpín tó bá ṣẹ́kù. tó torí ẹ̀ ìdí tí àzùbẹ́ ìrírí sọ fún ọmọ rẹ̀ ni kékeré ta owó wa kọ́ ọ̀sán gbèsè wa ta owó wa kó o fi san gbèsè wa. wà ó sọ ọbẹ̀ fèrè ọwọ́ aṣọ àsọtẹ́lẹ̀ pé dákan nínú mẹ́ta nínú dúkìá mi yẹn ni kíkẹ́ bá ta gbogbo dúkìá tẹ́ ẹ san gbogbo gbèsè sẹ́wọ̀n kẹ́ńgbà náà ló tó kan wọ̀ sí yẹn ìjọba wa kù ẹ mú dákan nínú mẹ́ta rẹ̀. وثلثه لبني إذا كانوا متعين àwọn ọmọ abdullahi ibn zubair ló ní kún fún. yàní libani abdullahi ibn zubair sólùsò sólù ó ní ìdákanu mẹ́ta òun ṣe ní wọ̀síyà ìdákan nínú ìdákan mẹ́ta wà ìyẹn ní kéka kanu mẹ́ta gbogbo tó bá ṣẹ́kù lẹ́yìn tẹ́ bá san gbèsè tán ó fi ṣe wọ̀síyà. ìdá kan nínú nínú ìdá kan nínú mẹ́ta kọ́mọdé tọmọ wọ Abdullah ọmọ mi tẹ́ bá ti yọ ìdá kan nínú ìdá kan nínú mẹ́ta ìdá mélòó ló kù ní ó kù ìdá méjì nínú dákanu mẹ́ta dúkìá rẹ̀ òní wọn wá pín fáwọn yòókù tó bá sọ pé fún ọpin fún kí ló dé tó fi sọ pé fún fún àwọn ọmọ Abdullah torí pé àwọn ọmọ Abdullah ọmọ ọmọ rẹ̀ ni wọ́n jẹ́ Abdullahi nìkan kọ́ sí lọ́mọ tó bí tí ó fi wá pé ọmọ Abdullahi nìkan ni kò fún ní inú ìdákanu mẹ́ta yẹn. wọn ò sọ àwọn míì tó tún ní kí wọ́n fún ṣùgbọ́n yóò pè ìdá méjì nù ìdá kan nù mẹ́ta kí ló Abdullahi ọmọ òun tó ń bá sọ̀rọ̀ nítorí pé ọmọ rẹ̀ yẹn ogún ló wọ́n ọgbà anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allaha qad a'ta fẹlẹ wọsọ ìyẹtẹlẹ wà rẹ Ọlọ́run ti fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ nínú dúkìá òkú lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sáàyè fún yín láti máa sọ àsọtẹ́lẹ̀ kan tẹni tí ọba no room for will fáwọn ẹni tí ọba jogún ọmọ wa wíìlì dúkìá rẹ̀ kọ máa fún yàwó fún kínní gba just wasting your time nonsense and rubbish torí pé ntọ́nà wọn bá pín it's unchangeable bàbá kan olódo tó wọn mọ nípa ẹ̀sìn tí èsì wá dánilẹ́kọ̀ọ́ báyìí tó fi kú dànù wọn á lọ pe lọ́ọ̀yà yẹ̀yẹ́ kan wọn ni kí wọn tó ń bá fún ẹni ní báyìí fún fún lágbájá ilé báyìí fún fún tàmẹ́lò ẹni bọ́ọ̀dì tó bá ti ń jẹ báyìí báyìí ni ó rì fún kò sí kankan tí ó rì fún ọ wọn ó rì torí pé tí wọ́n sọ kalẹ̀ is just rubbish is just nonsense unconsiderable ẹnikẹ́ni tó bá ti gbà wọlé orí rẹ̀ pé kò pé rárá torí pé òfin ọlọ́run bá ń bẹ́ ńlẹ̀ ọ̀ǹtẹ̀ lójúmọ́ lẹ́nu òfin ọlọ́run lẹ gbọ́dọ̀ fi pín ogun àti àṣewọ̀sí àti àṣewọ̀sí rẹ̀ báńgá lásán ẹ̀sọ́ sínú òdòkodò kó mi ó gbé lọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ o wọn kì í ṣe wọ̀sí àfẹni tí yóò jòwó. tọ́ àmọ́ àwọn ọmọ ọmọ yín ọmọ ọmọ yín ò ní jogún yín gbàtọ́ ọmọ yín bẹ láyé nítorí tó fi bí wọ́n ṣe ń jogún sọ yìí pé gbogbo ẹni tí ò bá jogún tó dé pé ẹnìkan lọ bá ọ̀dọ̀ rẹ̀ dé ọ̀dọ̀ òkú tó fi tamá kò ní jogún kankan nínú owó òkú yẹn lópin ìgbà sẹ́ni tó sàtọ̀nà rẹ̀ lọ́dọ̀ òkú bá ń bẹ láyé nísìnyí àwọn oníjogún bàbá bàbá wa nígbà tí bàbá wa ń bẹ láyé lẹ́yìn ikú bàbá tiwọn nítorí pé àwọn ọba ti ma bàbá bàbá wa tí ọba ti ti bàbá wa bàbá wa wà ń bẹ láyé ọgá àlọ fẹẹ jogún lọ́dọ̀ bàbá bàbá rẹ sòwòrò àtẹkùn ìjọ jogún nù. tó eléyìí jẹba tẹ́lẹ̀ bá yí wa bàbá yìí ó ní kí wọ́n mú ìdá kan nínú ìdákanu mẹ́ta dúkìá ohun tó ń fi ṣe wọ̀síyá fáwọn ọmọ Abdullah ibn Zubair fún ọgbà. قال فإن فضل من مالنا بعد قضاء الدين tí kankan bá ṣẹ́kù nínú wa lẹ́yìn ìgbà bá san gbèsè wa tán ṣàìfọ́n tí kankan bá ṣẹ́kù. tọ́sílùsù hó lè bẹ̀ ní ìkí iná làlàyé tá à ń sọ pé dákanu mẹ́ta níta fi ṣe wọ̀síyà fọmọ jẹ́ ti àwọn ọmọ rẹ̀ ìdákanu ìdákanu mẹ́ta dúkìá wọn. قال هشام وكان بعض ولد عبد الله قد واذى بعض بني الزبير خبيب وعباد ونترك أخاك nínú àwọn ọmọ abdullahi bin zubair lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ yìí àwọn náà ti ga tó àwọn kan nínú àwọn ọmọ bàbá bàbá wọn àwọn náà ti ga tó àwọn kan nínú àwọn ọmọ grandfada wọn. tọ́ba eléyìí náà ẹ̀kọ́ kan tún bẹ́ẹ̀ nítorí pé àwọn mafitasa yẹn ti wá tí àwọn kan máa sọ pé tí àwọn ọmọ àwọn. lọkùnrin àbí lóbìnrin táwọn náà bá ti ń bí ma àwọn ọ̀dọ́ máa bíbí dúró ìyàwó kẹlẹ́ yìí ọlọ́run lọ́mọ bíi dájú ti rí lóyún rubbish tí ò nítumọ̀ ọlọ́run fún ọlọ́mọ ló bí ma wọn á nítorí pé ọmọ ń bí ma ìwọ náà ní bí ma ṣé kí á lè kí ni bí a ti fẹ́ sọ pé ń bí ọmọ wọn pè kì í ṣe mùsùlùmí àwọn ìyá kan máa pé ọmọ ti lọ lé ọkọ ń bímọ ó tún máa bímọ ọmọ ọ̀wà nìkan ọmọ bá wà kọ́ ọmọ bì. gbogbo àwọn àsàkàsàkà tí ò lórí lọ́jọ́ bá aláka ẹ̀mú fún ọmọ gbé ká lórí irọ́ lọ́pọ̀lọpọ̀ òbí sọdún rẹpẹtẹ lé ọkọ tí ó bímọ kan àbọ̀ tí ọmọ tanra rẹ̀ jẹ tí wọ́n sọ pé ilé ti kún fọ́fọ́ ilé wo ló torí délé ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ àwọn kan nu wọn ti dàgbà tó àwọn ọmọ rẹ̀ míì ó túmọ̀ sí pé bàbá náà ń bí máa lọ ọmọ ń bí máa lọ fámìlì ń pọ̀ nù fámìlì ń pọ̀ nìyẹn tọ́ wọ́lọ́wọ́ yọmọ ìrìn tẹ̀sán àtúbẹ̀nìyà kò tẹ̀sán àbẹ̀nàdì lọ́jọ́ ní ọjọ́ tá à ń sọ̀rọ̀ yìí az àbí Abdullahi ibn az pàtó súnmọ́ pẹ́ẹ́pẹ́ àzùbẹ́rì tí ń sọ̀rọ̀ yìí wọ́n ní jẹ́ yẹn ó ti ní àwọn ọmọkùnrin mẹ́sàn-án àtàwọn obìnrin mẹ́sàn-án mẹ́sàn-án tá a bá fi kún mẹ́sàn-án di mélòó méjìdínlógún lókè ẹ máa lùdọ́ ń gbé inú Sahara ni wọ́n yẹ dáko ń bẹ̀ yẹn dẹ́bí inú náà lásán àwọn sì bí ma bá wọn àwọn abẹ́lẹ̀ ọlọ́ràá. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti wá tó bá ti bímọ márùn ó tó bá rún lé ti kú lé ti kú rárá rárá nílùú tí wá ń bí báyìí àti láfíríkà jẹ́nẹ̀rálì ságbàdo bá tẹ alẹ̀ yóò wù àbẹ́yìn bẹ́ẹ̀ bá ti wọ́n sá dàgbàdo lẹ̀ lọ ọ̀ padà wá. tó bá ti já sùkò jò àbí ibi tó mi bá máa dà sí yọ yẹ lẹ́nu àgbàdo ọbẹ̀rẹ̀ sí wù bẹ̀kẹ́ àlà ń bẹ̀rù tàbí wàá sọ pé àbí máa ń tiwa tó bá ti fi máa méjì wọ́n family planiláìsì inú obìnrin ẹ lè fi abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ kọ́ máa gbá abẹ́rẹ́ ká àdánwò ayé mi wọ́n lè so àpò bí rẹ̀ rọ̀ omi lè kó fún ọjà dànù méjì tó òbí makùnrin kan òbí makùnrin kan kò sí kẹta ọmọ tí o bá lẹ́wọ̀n ọmọ tara wọn jẹ sọjọrí de eléyìí àwọn sàhábà nù tọ́ba àwọn kò túmọ̀ sí kíkọ́ kan á bí makalẹ̀ náà ọmọ tọ́jú wọn ọmọ bí wọn sáwọn obìnrin lọ́rùn káwọn obìnrin máa tọ́jú wọn gbogbo wàlẹ́ rí igi táyín lẹ́nu tiẹ̀ ọ̀daràn ọmọ yẹn wọ́n tẹran táyín wọ́n gbèsè lẹ́nu pé kí wọ́n pọ̀ ń dáadáa kó o lè bá ṣiṣẹ́ lóru dáadáa ọ̀daràn. àwọn obìnrin ọmọ wa bọ̀ pé kí wọ́n lè bá ṣiṣẹ́ lóru dáadáa ọ̀daràn. àdúgbò ẹ̀fọ́ náà fún wọn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn. ẹ bá ṣe ṣe bẹ́ẹ̀ wọ́n dára ni ẹ pàtì o. ẹnìbọ̀dì tó bá fi máa kó kó múra kó lé kó fẹ́ràn kó sá. aláàánú lọ́nà tó bá ń gbìyànjú ọlọ́run sì náà fún un ẹni tí ń bọ̀yàn méjì arizikiri onídàbí tẹni tí ń bọ̀yàn mẹ́ta tẹni tí ń bọ̀yàn mẹ́ta kò lè dàbí tẹni tí ń bọ̀yàn mẹ́rin tó rà lànà lọ́lọ́ àfi tẹ̀yìn bá lẹ̀ ní sí torí ẹ̀ máa ń ṣe ń ṣe ìrọ́lọ́ ọmọ sí ní arizikiri fún mi yóò sí ní arizikiri fún mi yóò sí ní arizikiri fún ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ ọ̀sàdédé dàrú tó máa ṣe pọ́n ló pe àwọn kan wáyé àwọn dá wọn dára wọn ọ̀dá àwọn dóbìnrin kò mójútó wọn ó fi wọn fún ìyà jẹ tó wọn làwọn ọba ẹlẹ́dàá bá yí gbà padà fóònù náà tí gbogbo nǹkan lè má wọn ló fi gbọgbọ fa wàhálà tí wàhálà wa sọ̀kalẹ̀ ká gbolé rẹ̀ ìdẹ́nu ti fi máa dàbí ìgbà tí àwọn obìnrin ti gba Sunday tó gbé sátidé láwọn ọkọ lọ́wọ́ nítorí pé àdéhùn Ọlọ́run ni pé yọ́bìnà Adam anfiq unfiq alayk wọ́n máa dàn máa ná nínú tí mo fọ́ èmi náà ná lé ọ lórí ókè ẹni tí máa ná ọlọ́run máa ná lé lórí ẹni tí ò bá ná ńkọ́ kò sí nǹkan kan tí ó rí gbà tòyọ́ wa dàbí ìgbà tí ìyàwó ti forí wọn gbá parọ̀ nítorí pé kí ni ìyàwó náwó ìyàwó náwó ti pọ́njú ti pọ́njú lóbìnrin mi fi ń bọ́ àwọn ọmọ ní fi ń bọ́lé so ọlọ́run bọ́ sànù rẹ̀ náà ni ẹ mọ̀ kó jọjúmọ́ sílẹ̀ bá máa màlẹ́kà méjì máa ń sọ̀kalẹ̀ àdúrà àwọn ni pé ẹni tí bá ń ná ọlọ́nkọ́ máa fi mí rọ́pò ẹni tó bá pa kánámẹ́sì ẹ̀ kọ́ lọ́wọ́n bí wọ́n máa fi parun ṣe ti dúkìá rẹ̀ torí di eléyìí ẹnikẹ́ni tó lọ́n bá fún lọ́mọ orí lọ́lọ́n kọ́kọ́ ṣe fún ọ náà àwọn máa ń gángan fúnra wọn ju owó lọ mójútó wọn tọ́jú wọn kì í ṣe nítorí kí wọ́n lè bá àwa sanjọ́ ọwọ́ pẹ́yìn ti bí ma ẹ sì ń tọ́jú wọn ẹ ti ṣe ń tọ́lọ̀ wọn bá ń fẹ́ ẹ sì máa ṣàdúrà fáwọn ọmọ yẹn má ṣe pè fún wọn èyí sì ṣe pé ẹni tó bá rówó tó lówó nu wọn lọ́mọ ẹni tí ò bá lówó àti bílò àwòrán ọmọ yín náà gbogbo wọn ẹ ṣe dáadáa sí wọn torí káwọn à ń ma kí ọmọ lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ó lè bá a kú kọ́mọ àlùjánnà ó lè bá a kú tọ́nà bá jọ ṣe àwọn àtàwọn ọmọ alọ́mọ àlùjẹ́nà á kó rírẹ́ ni owó ilé ayé owó kíní kan pàǹtí wàhálà kan kìí sùn láàmà sí wéjì ọmọ gbígbé eléyìí ọmọ dáadáa ní ilé ọmọ abúlé òdìkọjọ́ ti kọ́bọ̀ báyẹn sí rí tọ́ba àti wọn náà bá ní kò túmọ̀ sí kọ́ ya ọ̀dájú burúkú tẹ́ pé wọn ní ti máa ṣe ọ̀lọ́ ń jẹran adìẹ ló fi ń ta yín ló fi ń ló fi ń ló fi ń run yín láàárọ̀ láàárọ̀ ń jẹ yín bó ṣe wọ ẹ ọmọ mílíkì bàbá rẹ ti gbẹ kalẹ̀ ìyá rẹ ti gbẹ hàn gbogbo òun fi pàmò aránṣẹ́ sí wọn pàmò tí ò tún lọ́ra pàmò gbígbẹ ẹgbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o táwọn bàbá bá tún sọ̀rọ̀ ọ̀sọ̀ kí ni mi ń ṣe fún yín òun fáwọn ńlá fún jẹ wọ́n sì ń jẹ sẹ́mu vita tí wọ́n ní bàbá ògbà tí wọ́n ti sáré rọ́ọ̀ṣì wọn lọ́sọ̀ tútù oní tí wọ́n bá kúkú kú jáde ká kúkú sòkú wọn. ọmọ àdánù ọmọ òfò ọlọmọ sá ọmọ tí wàá bẹ́ẹ̀ ẹ máa lò ọmọ òfò. òkú kára wọn máa tẹlẹ máa inú gbogbo wọn mọ̀ wá dùn pé ọmọ tẹ̀rù ẹ̀fọn ẹ̀pẹ̀ ó kúnlẹ̀ yorùbá yìí ó ń gbá alára mi gan kọ̀ rẹ́ran jẹ ilé yaba dé gan fẹ́sikẹ́lì jẹ oní òtún pa màálù ǹjẹ́ ilé yàtẹ̀ra máa pọ̀ fẹ́sikẹ́lì wọn jẹ oní òtún pa màálù pé yòó kú a'udhu billah àwọn àyà bàbá mi ebi lọ́pọ̀ àwọn kúlé ilẹ̀ yorùbá yìí ebi ebi ẹgbọ́ ládùúgbò kan mẹ́ ya à ń sọ pé ìyá kan rún pa nínú ilé tètè pé àwọn rédíò náà tún fi kún àwọn náà jáwé òbí oorun rẹ̀ ń da gbogbo ará àdúgbò láàmú àbà àbà àwọn àti ìdípẹ́ lẹ́dẹ̀ tó ti kú. wọ́n á ní ìyá yẹn láwọn ọmọ bíi mélòó wọn àsújà irú ẹ̀ ni ó sì kú ní ìsìnkú wọn lọ́ọ́ máa pa àwọn eléré wọ́n máa pa màálù ọlọ́run lọ́ba ni ẹ máa pa màálù nítorí òkú ni màálù ọba ti dáràn tó ọ̀ràn tó dá lọ́dọ̀ yorùbá yìí tẹ̀lé ìtumọ̀ sí pé ká bẹ̀rù ọlọ ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ rántí pé àwọn ọmọ wọn ìbá ti wáyé ẹ̀yin lẹ sẹ́nà fún wa wá àwọn ni wọ́n ti dé àlejò ni wọ́n lọ́dọ̀ yẹn ẹ̀pọ́n àlejò yín lé tó lé wọ́n fi pa wọn ojú ọmọ mi ń dín lọ́nu bí ara Somalia látàrí ebi so torí délé ọmọ mi ń rárí kalẹ̀ láti gbogbo ẹlẹgbẹ́ rẹ̀ ń lọ ilé ẹ̀kọ́ kò lè lọ ẹnu ẹ̀kọ́ sẹ́ lọ́mọ mi wà wọ́n ní rìkwámẹ́ǹtì kan wọ́n ra kínní kan wọ́n sanwó kan wọ́n sẹ̀wọ́n ọjọ́ kó bẹ́ẹ̀ àwọn bí ọba wọn wọ́n kọsẹ́ máa. المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير مؤمن تلاغبرا olóore ọlọ́sì nífẹ̀ẹ́ sí ju mọ́mìnì tán lẹ lọ. torí délé yìí ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa dáadáa àwọn gangan lọ pákútẹ̀lẹ̀ fún aláyé àtàlùkìyàmù lálùkìyàmù gan ọ̀hún bùkátà ọmọ rẹ̀. torí pé ọmọ ó lè jẹ́ sábàbí tí àgbéga ńlọ́sùn fi bọ́ ọ lálùjẹ̀nù. látàrí àforíjì tí máa ń tọrọ fún ọ lẹ́yìn ikú rẹ̀. ọlọ́run bá kó àwọn ọmọ kó àwọn mi bá mi sọ̀rọ̀ nípa gbèsè rẹ̀ ó sì sọ pé wàá màmí tí o bá rí nǹkan kan san nínú àwọn gbèsè mi máa tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ olówó mi. ó ní mo ọba búra. mí ìmánijọ́ gbà lérò pẹ̀lú olówó rẹ̀ olówó rẹ̀ ti ń tẹnu mọ́ àwọn títí mo fi sọ fún pé abẹ́sẹ̀ máa ń ma wòlé àgbà wà bàbá mi ta ló lówó rẹ̀ mu kọ́ọ̀lù lọ́ ọ ní ọlọ́run tí ọba ti rí nǹkan kan sánú gbèsè mi padà lọ olówó mi tó kọ́ ràn án lọ́wọ́ kó rí san táà ló lówó rẹ̀ tó ń sanwó bàbá mi ó ní ọlọ́ táà ló lówó tiwa náà ọlọ́ ọ̀rẹ́ fọwọ́ lọ́ọ̀hìn. abdullahi oní mo fọlọ́wọ́n bá búra o máa wọ káàtì fi kúrbẹ́tìn mẹ́ndẹ́ẹ̀nìhì ilà kùntù ya mọ́wùlẹ̀ zubair ẹ̀kọ́bẹ̀ àìfọ̀dẹ́yìnà oní mo fọlọ́wọ́n búra ìpàdípọ̀ dé bá mi nípa ọ̀rọ̀ àti san gbèsè bàbá mi lẹ́yìn ikú rẹ̀ ẹ̀ àfi kí n lọ bọ́ọ̀lù ń pè wọ́ ọlọ́run ìwọ olówó bàbá mi azubair ọlọ́run bá a san rẹ̀ ẹ̀yà kọ̀déyà lọ́nà ọgbọ́n wa ti bá a sàn tí mo bá ti ké lọ́fẹ̀ ọlọ́run sì bá a sàn àwọn bàbá rere nìyẹn ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ ti ń sọ fọ́ọ̀mù rẹ̀ bí nǹkan kan bá fẹ́ dán ọ lágara nínú gbèsè mi tó ọba ti rí san kẹgbàjáre lọ bólówó Allah yàtọ̀ sí bàbá tó sọ fún kíní ká ń bẹ lábẹ́bẹ́ di kọ́ lọ́mọ gbé gbọ́ fún wíńtọ́ bá fẹ́ kọ́ sẹ́ síbẹ̀ kíní kan yọ sí ọ bí yọ sí bí yọ sí yọ sí náà lóògùn tí bí yọ sí wọn tó rí fi lọ aago ẹ̀yìn náà orí bàbá lọ aago kú tọmọ náà sì fẹ́ lọ aago torí ẹ̀ ó ní máa ké sí olówó mi kọ́bọ̀ sàn. Abdullahi bin Zubair wa ni fakuti lọ Zubair bàbá mi bá kú o. wọ́n lè mi dín náà rán wọlé dirhama bàbá mi ò fowó wúrà lẹ̀. kò sì fi sí fàdákà lẹ̀ àbí kò fi sí fàdákà lẹ̀ á ń bọ̀sibọ́sì ti wúrà kò fi kọ́bọ̀ lẹ̀ á ń bọ̀sibọ́sì náírà ṣùgbọ́n nǹkan tó fi sílẹ̀ pèsè ti pọ̀ àwọn nǹkan tó fi sílẹ̀ ni ọ̀rọ̀dì àwọn ilẹ̀ àwọn ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ni bàbá mi fi sílẹ̀ min alghaba nínú rẹ̀ oní ànilẹ̀ kan pè ní alghaba ní ilẹ̀ kan ní tọ́gbàjúmọ̀ tí ń bẹ ní alàwáàlì ní Madina ilẹ̀ tó ṣẹ́jú pẹrẹsẹ tó pọ̀ bàbá mi nílẹ̀ ń bẹ wà ẹ̀ṣdà ẹ̀ṣrọ̀tẹ̀dọ̀rọ̀n bí Madina àti ilé mọ́kànlá ní Madina kò fowó lẹ́nu àmọ́ àwọn kan tó túmọ̀ sówó ló ó fi ilé mọ́kànlá sílẹ̀ ní Madina. ودارين بالبصرة إلى مجن بصرة العراق ودارا بالكوفة وفي لك على الكوفة ني العراق ودارا بمصر بمصر أذكر في لك على مصر سبحان الله قال وإنما كان دينه الذي كان عليه إما لما بامي تجيب كان أني أنا سوف أجيب بسي كي تيبا مواف فيستودعه إياه سوى أفق ما سببا من لدو فيقول الزبير بابا ما سيك لا ما أفق ما سمي لدو ولكن هو سلف jẹ́kọ́ jẹ́ gbèsè lọ́rùn yẹn ní kówó tó ọbẹ̀ kó pamọ́ sí mi lọ́dọ̀ má kó pamọ́ sí mi lọ́dọ̀ yíyá ni ọ̀yá mi. إني أخشى عليك الضيعة nítorí kẹrù ń bà mi kówó ìyá ọmọ lọ sọnù bí ọjọ́ gbèsè lọrùn ìyẹn kí sọ́mà ti fún lówó yóò fi bùkátà tó lówó bá ọba àsọnù ọba àti jí san padà nítorí pé ìyàtọ̀ ń bẹ láàrin àmánà àti mọ yáwó oníkẹ́ àmánà tẹ́yìn bá gbà tẹ́ẹ̀ sì fi pamọ́ tẹ́ẹ̀ tí owó yẹn bá fi lé lọ sọnù olówó ọgbà kámú ni o àmọ́ tó bá yẹ pé yíyá lẹ yáwó kò sí níta fẹ́ sọ pé sowó ẹ̀sán wo lówó padà náà torí ẹ̀sán máa fowó pamọ́ sí i lọ́dọ̀ lẹ́yìn bá fi lè mówó tẹ bá fi lè ṣe kankan nù ẹ̀ tẹ tún wá dá mi padà dípò rẹ̀ owó yẹn ti kú lówó tán kó pamọ́ sí i lọ́dọ̀ ó ti dówó tẹ yá ajẹ́ pé túláàsì lábẹ́ òfin ọlọ́run ní títí nǹkan kan bá sòwò wọn ẹ gbọ́dọ̀ san. torí rẹ̀ gbígbèsè Az-Zubair ibn al-Awwam bó ti ṣe pọ̀nù. wa ma waliya imaratan qat wala jibaya wala harajan wala shay'an. bàbá mi o wọn àfi jẹ gómìnà rí o wọn sì fi sẹni tí ọlọ máa gbowó wá rí o wọn ò fi sẹni tí ọlọ máa pawó wá lérí tọ́lá ọgbà kò kankan rí ṣùgbọ́n iṣẹ́ tí màmá sí bàbá mi máa ṣe tó ti tu àwọn owó tó fi ní gbogbo àwọn ilé ìjọ òun náà ní ilá ẹni ọkùnrin fi rọ́ọ̀sìn máa rasulillahi sallallahu alaihi wasallam àbíkọ́jọ́ pé kópa nínú ogun kan lẹ́yìn ànábì àbí lẹ́yìn abubakar àbí عمر Umar عثمان رضي الله عنهم نقول المسلمون قال عبد الله عبد الله بن الزبير يعني فحسبت ما كان عليه من الدين مواسر ويكبس تبابا بقى من جاي فوجدته ألفي ألف ومئتي ألف àwọn gbèsè yẹn jẹ́ àlùfẹ́yì àlùfẹ́yì two thousand thousand one thousand thousand equals to one million two thousand thousand equals to now two million two million two hundred thousand dinars wàláì tẹ̀yìn kan bá nírú owó lónìí gbogbo àwọn tẹ̀yìn pariwo fún lówó wọ́n máa sọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ nítorí pé tẹ́ ẹ máa yíta lẹ́yìn ó ní débi máa yọ zakat twenty dinar náà la wá títí táàrí tọ́pọ̀lọpọ̀ wọ́n fi yọ zakat o ẹnìkan wá ní two thousand two million dinar pẹ̀lú two hundred thousand dinar ah nǹkan ti kúnlẹ̀ iye gbèsè tó ti dẹnu bá ṣé owó sì ń bẹ táàfin san gbèsè yìí ẹja dúró bẹ́ẹ̀ lónìí abdullahi bin zubair oníbàbá òun zubair wọ́n ní ilé mọ́kànlá ní madina ilé méjì ní basra ó di mélòó ó di mẹ́tàlá ní ilé kan ní kúfà ó mélòó ó di mẹ́ńlá tún ní ilé kan ní mẹ́sù ó mélòó. ó di mẹ́ẹ̀ẹ́dógún sẹ́lẹ̀ ó fi hàn sáábà ni o anabi muhammed sallallahu alaihi ha kọ́nà àbẹ́ àwọn tí wọ́n ti sàdéhùn àlùjẹ́nà. akramakumullah fi hàn wá pé gbogbo ẹni tó máa ń wa ń kọ́lé ń kọ́lé onídìkẹ́ni kan máa ṣe wáàzí abáàdì kan fún ọpẹ́ límélòó lànà bí kọ́ sàábà nì àbí òye wa ẹwà dúró lè tán ló kẹ́ máa ṣe kó nílé lógbómọ̀ṣọ́ kẹ́ máa ṣe kó nílé ní gàǹbàrí kẹ́ máa ṣe kó nílé ní kílàǹpé odò ọba àbó nílé ń bá dàn bẹ́ẹ̀ àbó nílé lọrin bẹ́ẹ̀ kẹ́ máa ṣe ká ń sọnù àwọn ilé tọ́jọ́ pọ̀ lásán kẹ́ máa sọ pé èèyàn nílé kan láwọn àyè tí wọ́n ń sọ yìí ah ó kọjá bìkíáfù ó tún wá ní behind the border ó ní ní Iraq ó tún ní ní Misr ẹ̀wọ̀n táwọn Misr ń pè ló ọmọ dóníà ìyá gbogbo lé ayé ó nílé gbogbo rẹ̀ tó túmọ̀ sí pé máa kọ́lé rẹ̀ rẹ̀ láti má yà torí ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ní dáhùn ọ̀la ń bẹ̀ ó túbọ̀ إلى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك bá sọláàtì làásùrì lọ nígbà tí majority wa bá sọláàtì láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìmáàmù ti dé ọlọsirata ẹlẹ́ẹ̀karùn èèyàn tó mọ̀ pé ẹlẹ́ẹ̀karùn ni òjò èèyàn kan méjì lọ wọ́n á tún ìmáàmù sí gbogbo wọn lédè Yorùbá bákàkà àrùn náà. ẹni tí sọ̀rọ̀ kàkàrún òun náà ti tún tẹ̀lé lè máa mú lọ. àwọn late comer wá ń sọ pé ẹgbẹ́ yìí náà lè fi lẹ́lẹ̀ karùn-ún kí lẹ́yìn tẹ̀lé sí. yóò ní sọ láti gbogbo àwọn. ẹ sọrọ àwọn èèyàn nù sọ láti. ẹ ti àwọn èèyàn nù sọ láti. máa ni. ẹ máa mà ni ọlọ́run lọ. ẹ tún eléyìí lọ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹnì bọ́dì tó bá máa ma sọ̀rọ̀ kódà kó sọ pé fẹ́ tún sọ láti sè ni ó tún sọ láti sè. la ti mọ̀ pé gbèsè ti pọ̀ láyé nì orílẹ̀-èdè dá ń jẹ gbèsè wọ́n ya trillions tẹ́lẹ̀ ṣe tí àwọn olórí ń bá kú sáwọn ni wọn ò ní nífẹ̀ẹ́ nínú sàárè wa ni àbórílẹ̀-èdè wọ́n ti tóbi ọmọ bá dára ló ti ló pọ̀ sí àwọn jẹ́ pì àníkó gbì ẹni tó jẹ gbèsè ń gan èdè lágbọn gbèsè ni ó ti bá wà lápàdé tóró náà jẹ fúnra rẹ̀ òun náà jẹ fún the so the so called Nigeria lápèjú ok ibi tí wọn ti jẹ tó ti tó ti bá wà lápàdé ni pé owó èlé lọlọ yá àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ah, wọ́n lọ gbogbo aṣọ náà fẹ́ yá wa lówó eléyìí tó tún ra sẹ́pẹ́rẹ́ nù kò sí sẹ́pẹ́rẹ́ nù rìbá lẹ́yìn náà owó yẹn tá a ní ìdí rẹ̀ tẹ́lẹ̀ náà tá a nídìí láti máa yáwó yáwó yáwó ni a nídìí ẹ̀ náà a nídìí ẹ̀ wàhálà lásán lẹ́yìn kan fà fáwọn generation ti ń bọ̀ so ibi tẹ́yìn ó ti gbà fọ́lọ̀ nù pé owó èlé lẹ̀ lọ yá lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ lẹ́yìn náà a bẹ́ẹ̀ ṣe ń darí ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè tó fi wá gbọ́dọ̀ jẹ́ pé a country like Nigeria cannot be wrong àyàfi gbọ́nà gbèsè kí àmì tí wọn gbogbo àrùn kìtà lánàá ní ìsìn wọn sọ pé láàrin ọdún mẹ́ta àbọ̀ yìí gbèsè táwọn kan ti jẹ ó ju èyí táwọn kan jẹ ní sixteen years lọ tani ọ̀sán gbogbo nǹkan ìsìnlẹ̀ fi ṣe náà àwọn òrí nǹkan abẹ́yìn rí nǹkan kan èlé náà là ń tún rí gbogbo ẹ̀ èlé náà ra gàrí èló gàrí dá àwọn òbí lẹ tẹ́lẹ̀ ìjẹ gbèsè jẹ àgọdọ jẹ gbèsè ká ṣọ́ra fún gbèsè náà. ṣe káràkátà láàrin ara wọn ẹni àkọ́kọ́ ti jẹ ẹnì kejì ń gbèsè bóyá lẹnì kejì náà bá jẹ ẹni àkọ́kọ́ náà ń gbèsè wọn á jọ sọ pé fi gbèsè tèmi dí tiẹ̀ tèmi náà fi tiẹ̀ dí tèmi kọtọ lábẹ́ òfin ọmọ eléyìí wọn ń pè ní bay'ul kali bil kali haramu nínú ṣẹ̀ríà tẹ fi gbèsè san gbèsè kọtọ ẹnìkan kọ́kọ́ san tiẹ̀ ẹnìkejì náà san tiẹ̀ ẹ san lówó ní pẹ̀sẹ̀ gbèsè lẹ́fìdígbè. ìyàwó èèyàn wọ́n máa gbóúnjẹ èèyàn nínú ilé èèyàn lọ fáwọn òbí tiẹ̀ bóyá oúnjẹ tútù àbí ìta ti sè láì sí ìmọ̀sí ọkọ́ ńbẹ. àkọ́kọ́ ó tọ́ lábẹ́ òfin ọlọ́run obìnrin ó mú nínú oúnjẹ tó pọ̀ rẹ̀ rà lé ó fi tọrẹ lẹ́ni tóbi bá ń pa tójú ń pọ́n pẹ̀lú ìmọ̀sí ọkọ rẹ̀ ó sì lè sí láì sí ìmọ̀sí ọkọ rẹ̀ ń bẹ̀ lópin ìgbà tó bá mọ̀ pé tọ́kọ ń bá mọ̀ kò ní bínú àwọn tó bá mọ̀ kọ́kọ́ ó bínú kò gbọ́dọ̀ sí láì gbàyọ̀ǹda rẹ̀ lẹ́yìn náà níbi tó bá jẹ́ pé kọ̀ọ̀rọ̀rùn kọ̀ọ̀rọ̀gbọ́ ní fẹ́yìn náà tipátipá ló fi rí kóńgò ráìsì rà wálé wọn á dá méjì gbé kan lọ fáwọn bàbá màmá rẹ̀ ọwọ́ á ní ráìsì ti tán èyí ti ṣe pọ̀ sọ fún pé tó fi ṣe ni ó ṣeé ṣe kó jẹ́ pé ráìsì lóbìnrin wọn bá jáde lé ráìsì agolo mélòó ló sì torí pé ní ìsìn gbogbo agolo wọn ń ṣírò. ọba alágolo mẹta ló ṣe agolo mélòó ló máa ń bẹnu kóńgò kan ìwà agolo mẹ́wàá àbí mọ́kànlá ọ̀kẹ́ bóòlù ta ló á jẹ̀yó. ẹ̀ẹ́ dábàá di pé àwọn èkúté tí máa ń wọlé yìí tí ń kó oúnjẹ jẹ pé ń rẹ wà ní. bá sí lémè èkúté wọlé mọ́. tí bínú tí ẹ̀sọ́ torí ẹ̀ tá a bá mọ̀ parọ́ kan ọkọ tipátipá náà ní fi ń rà wá lé ọbẹ̀ tà sọ fún eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọn láwọn kéèsì pé tó máa ń ṣe sọ́lẹ̀ ní haram mẹ́kà tá a máa ń wo sátáláìtì àwọn kan máa rí kí wọ́n máa ké pátí àwọn sì ké súrà àwọn ẹgbẹ́ kan ṣe bísímìlá nígbà wo haram ti Mẹ́dínà àwọn máa rí kan sọ pé bísímìlá ní fati àwọn tí wọ́n sọ bísímìlá ní súra bákan náà méjì wọ́n yẹ sọ ní méjèèjì wọ́n yẹ sọ torí pé ntí súnà fi hàn wá ni pé anábì máa ń sọ bísímìlá tí ó bá ké fati hà ṣùgbọ́n ètò wọ́pọ̀ ni pé máa wí jẹ́jẹ́ tí ó bá ti ka súra tuntun ó tún sọ bísímìlá àmọ́ gbogbo ẹ̀ jẹ́jẹ́ ni máa wí lórí sọ́láàtì kéwì sókè. Okay èyí tẹ rọra gbọ́n pẹ̀yà òun wí jẹ́jẹ́ ni nítorí spíkà tó jẹ́ pé wà sensitive gidi máìkì yẹn wà sensitive gidigidi bẹ́ẹ̀ bá mí inú gan ó lè gbé jáde ẹni bísímìlá yẹn sì hàn ta so àlùfẹ́dá yìí fi ló sì máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn ẹ̀mí kò lè ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ṣojú náà kò sí ní tá a fẹ́ fi ṣe irú ìbéèrè wọn àfẹ́ náà ìgbẹ́ta àti sọ̀sọ̀sọ̀ ẹ̀ mọ̀ á tún wú jáde náà dé ti pẹ́ ní béèrè tẹ́ fẹ́ béèrè ń pẹ̀ sí ọjọ́ bó ti ṣe dé sọ́ọ́rí ẹ lọ jókòó. ní ìsìn ẹ̀ máa bí wá sẹ́kẹ́ dìbò àbí kẹ́ dìbò kí náà fẹ́ fi sí sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ gbọ́ lẹ́nu tí wọ́n ní erékíkà yóò sí ní islam ẹ̀wà àmọ́ àtún wá wó nínú sàárì kí wọ́n á fẹ́ ti sìn ìtẹ́nu mi ò fi máa gbọ́rọ̀ yẹn tí ọmọ á kà á lẹ̀ ah! nǹkan bẹ́ẹ̀ mẹ́rin jáì wọ́n tún ṣẹ̀ṣẹ̀ bíbí eré bọ́ọ̀lù ẹ̀ ń gbé báyà àwọn wọ́n ti gbé Atlantico Madrid ó ń gbá bọ́ọ̀lù pẹ̀lú Bayern Munich àbí bẹ́ẹ̀ kọ́ rọ́bì ẹ̀sìn làwọn ṣe àṣírí bàbá ti sọ àwọn olùkójẹ ẹjọ yẹn ẹsìn làwọn kọ àṣírí àwọn yẹn sọ̀rọ̀ nítorí nǹkan ti ń lọ ẹ̀hẹ́n dábàá fi hàn nígbà wọn náà ti lè yí rẹ̀ padà ẹrù péré là ń sọ ọjọ́ bó ti ṣe tẹ́tẹ́. sẹ́yìn àtàwọn àná làkọ̀ dáhùn ẹlẹ́karùn wọn tó wá mọ̀. ẹ kò sí wàhálà ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tẹ́ ti sọ ti bá sọ láti ń jẹ àdúpẹ́ fọlọ́ ẹni tó wá tẹ̀lé lè má mú rákẹ́lẹ́ karùn-ún tó ń jẹ́ ní pọ̀mà tó wọ́n mà yóò máínọ́ọ̀sì ẹ̀ nínú sọ láti rẹ̀ tó bá pẹ́ sọ̀rọ̀ nù tó wọ́n bá sọ̀rọ̀ yóò máínọ́ọ̀sì ẹ̀ nínú sọ láti yóò wá sí rákà mi dípò eléyìí ó ti wá sàn àwọn gbèsè tó bá tún jẹ ẹni tó ti sọ̀rọ̀ ẹ̀ẹ́dùn sọ láti ẹnìkan lẹ́tù àǹfààní kẹ wá kí òun tẹ̀ ń tara ẹ̀ jẹ. ẹ jọ so ẹ rí i pé ìsìn ara ti ń ṣe wá táwọn ọmọ yóò sì àti fẹ́ máa tanra jẹ àfa àfa àfa kíni tuma olódo olódo olódo lọ ẹ̀kọ́ máa wí. ẹ̀rí pẹ́ lómi ní ti ó gbé fóònù tí ó máa ń sọ pé ẹjọ́ kíníkì la fẹ́ béèrè bóyá ní àwùjọ wọn yẹn bóyá olùmọ̀ọ́ká ni wọ́n tàkùn. tójú àmọ́ òun àmọ́ òun pé òun fẹ́ òun fẹ́ kọ́ gbára fóònù. sòtá àná bá tó wá rí kébèrè yẹn ó kí kọjá fóònù. àwọn sọ pé kì í ṣe fóònù làwọn náà fi lọ ọkẹ́ o mo rò pé yé wa wọn náà yẹ kó wa pọ̀ ni. nítorí kí lọ́la tó bá rí wa ń lu yàn ọmọ ṣèṣe pé ọmọ wa rí òrí wa rí ó sì ti dọ́gbọ́n kọ́ kí ó lọ́dọ̀ wa nu fóònù àbí ẹ̀kọ́ ni tó a fẹ́ mọ̀ dáadáa. torí ẹ ẹ̀tàn jẹun àti rírò nígbèjì tọrọjọ ń bọ̀ ẹ̀ máa ń tọ́lọ́ ń lòyìn fún un. ẹ̀wọ̀n kẹ́lò ní nìsín bára rẹ̀ ń kó ńlá kò sì ní ẹ́ńjìnì ńlá bóyá ló tètè ẹlòmíín nìsín wọ́n kàn yàn nílé máàmù lò kò sì má jó kankan ẹ dákun bóyá ló tètè ṣe ń jẹun náà àṣírí òtù ẹtí máa padà ṣẹlẹ̀ ni pé yóò lọ wá wá oògùn ńlá sẹ́mi pé màá ńlá lọ́yẹ̀ kó ní láti ṣe ìmáàmù mọ́ṣáláṣí ńlá ìgbà tí ọba ti ní màá ńlá kí náà máa wá ká oògùn ńlá tó bá sọ̀rọ̀ tí ọmọ ọ̀rọ̀ sọ wọ́n pa ni ẹ̀fún gbogbo olóògbé ká ẹ ọjọ́ sọ ara rẹ èèyàn tó ti sọ lórí mímọ́ ẹ̀kọ́ wọn máa pa yín sòtórí <laughs> ẹ̀ wọ́n nígbà jò káàrí ìkànnà ẹ̀ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀ máa ń tọ́lọ̀ ó lò fún lọ́la ó tiẹ̀ má kó sọ́ọ̀bù ara rẹ lọ́la. tó lọ́n bá gbàdà kọ́ wípé ọ̀nà kí òyìn gbà kìí ṣe kọ́mà àkọlẹ́sẹ̀ pọ̀ nígbà fi ẹnìkan jẹ bàbá ìmáàmù rubí ọwọ́ àríkú ọmọ kí ọmọ akọ́ kí lọ́dọ̀ wa kò wa o wàláì sọlá kò nílé wa ó sì mọ̀ kó lè kó wọn kọ́ tó bá ti kọ́ àwọn tó gbá yìí sí ni àmọ́ kò nílé kọ́ nítorí bá ṣe àwọn tí àánú nu àfẹ́ tí àwọn kófù á máa rìn yín fi hàn lọ́nà bá wọn gbà bẹ́ẹ̀ ni gbogbo kí o máa mọ̀ sẹ́ńtì máa ṣẹlẹ̀ nu torí ẹ̀ ni Umar ṣe pa òwe kan káàánú dì mú oníṣàfà kọ́ ò qabla an tusawwadu ẹ tètè wá mà nípa ẹ̀sìn òkun tó fi ń so lórí nítorí gbogbo ẹ tó bá ti fi so lórí kó tó ní mà wọ́n yẹn lé wá màmá pẹ̀lẹ́ wa màmá àbí ọmọ tí bàbá rẹ̀ kú ni bàbá rẹ̀ sì jẹ́ pé ó nílé kí ó ọmọ yóò sì kọ́ mà dojú àmì ah, àwọn ọmọ náà ni ó jogún tí bàbá wọn sílẹ̀ abẹ́ mà bẹ́ẹ̀ tó wọ́n mọ̀ wá bá darí gbogbo bẹ̀ ní ti máa ṣẹlẹ̀ àmọ́ tí wọ́n á kíkí bàbá rẹ̀ tó kú ní tí wọ́n á ní tí wọ́n á ní tí wọ́n á níjọ́ bàbá bá kú kọ́ kò ní jẹ́ body without engine abẹ́ mi. lẹ́yìn ò lè. wọ́n ní nígbà tó a sọ pé inú owó láti mú un dáàbì raṣọ sí la dáàbì ṣe gbogbo nǹkan àwí yẹn tí wọ́n á ń pọ́n mọ òkú nìkan yọ owó lápò tí ẹ̀ ti ń ṣe gbogbo nǹkan yẹn kọ́ á ah, sọ pé ó ṣe dáadáa sí bàbá rẹ̀ ni àmọ́ kì í sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ ìtumọ̀ ni pé tí ọba ṣe àlebu àlebẹnu àtẹ́lù ẹ̀ ń wòran wọ́n fẹ́ raṣọ sí bàbá yín lọ́rùn ẹ̀ ń wẹ́wẹ́wẹ́ ẹ̀ lè yọwọ́ àyọ inú owó bàbá náà láti òfin ọlọ́run àmọ́ tẹ́ ẹ bá ṣe láti inú wa ẹ gbàládà rẹ̀ yẹn ni pé bàbá ò jẹ́ olòṣì débi pé àmọ́ apẹta ni ó ta lọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ mu. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sèyàn bá wa jẹ wá lówó bí àsìkò kan wá ń bẹ lábẹ́ òfin ọlọ́run tá lè lọ sin gbèsè owó tí wọ́n jẹ wá bí. bí wọ́n sọ pé wọ́n sọ àárọ̀ kùtùkùtù mọ́ndé <laughs> àṣà yorùbá nìyẹn àṣà yorùbá nìyẹn yorùbá òun náà ti yá láàárọ̀ kùtùkùtù máa ń àwọn àdìgá máa ń ti olówó láàárọ̀ kùtùkùtù wọn kó gba ló lè sí torí bá nàbí sallallahu alaihi wa sallam sọ pé inna li sahibil haqqi maqala dájúdájú gbogbo ẹni tó bá ní nǹkan kan gbà lọ́dọ̀ èèyàn bí owó ayé àti sọ̀rọ̀ wà ó lè dígbèjì fún pé bàbá ìlò lè wá ìgbà báyìí ló lè wá àbí owó ìjẹ wà lọ́wọ́ rẹ̀ wọn náà sanwó rẹ̀ kó rí bí ó tún wá mọ́. tẹ̀lé ìjẹ̀bù sí àmọ́ wọn náà kì í wá sí kíkọ́ lọ máa káwọn èèyàn máa lé láàárọ̀ kùtùkùtù. ẹ̀ tí ìbá ti pé jọ́ọ̀jì rẹ̀ ń sá fún ọ ó sì mọ̀ pé àárọ̀ ló lè rí mú àárọ̀ ló lè rí kámẹ́lé. wọn náà lọ́jọ́ sí kọ́lọ́dọ́ yà kí ló dé sí kámẹ́lé tó fà òtúrò wọn fẹ́ dàrú ni àwọn ti mi lọ́wọ́ láàárọ̀ kùtùkùtù mo jí wọ́n yá tó ń torí náà ń sá fún ọ ni tí wọ́n bá ti lọ ka mọ́lẹ́ bẹ́ẹ̀ ẹni táàrí bóòlù àti lè mà pé ọ̀sán kò ní tán. ìbéèrè tí oníbéèrè ń béèrè kìí ṣe béèrè gẹ́gẹ́ bí irú àwọn béèrè tó máa béèrè tó túmọ̀ sí pẹ́ni méjì ń jà sẹ́yìn máa tó túmọ̀ pẹ́ni méjì ń jà ẹ má ṣe béèrè tó ráwọ̀ fẹ́ tún dákún jà ìsìláàmù nǹkan jẹ́ sẹ́yìn bá mọ̀ pẹ́ni méjì ń jà ẹ mú wọn wá ká máa parí a wàá tún fẹ egbò lójú ló kọ pàǹsàlàyé ẹsìn àmọ́ bàǹkàjẹ kàlà ẹni tó bá ń béèrè olùbéèrè bá wọn fẹ bàǹkàjẹ ni ẹni méjì jẹ mọ̀ pé wọn ń ṣe tí ò dá síra wọn láti jẹ mùsùlùmí ẹgbẹ́ wọn wá bá wọn parí ẹ wọn bá tán eléyìí jẹ bó ti jẹ Ọlọ́run bá kó tún wá sí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ Ọlọ́run bá kó tún àwùjọ wá sí Ọlọ́run kó dé ká máa ṣe dáadáa subhanaka wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك